Hello everyone, welcome back to another water water water. Hey, hey my people, hmm. could it don scatter everywhere. Oh, this justice for Mohbad. <laughs> we don't know where the carriers they go. Anyway, I will let you guys see the video. My friend, and I needed it was when he was dragging me and was you know spitting all over my body. People then said I should address it because Bukky was trying to, you know, always trying to take glory. She even addressed to an extent when I went to Nigeria and I told them to go and use my car to bring Baba over to me. Bukky said it. If it's her, she will not go to, she will not do that. Ah, she will go there. Even if Baba lives in a uh, eh, eh, pothole, she will go to that place to go and she was competing with me in justice for Mohbad she was making it look as if oh she's showing up she's showing up Hey, eh, eh, how can she go and tell baba to come over to clinic am i competing with Bukky Jease what is it i'm on the phone i'm eh, busy eh, am i competing with Bukky Jease am i i am not competing with you. You made us injustice for Muba. You said you are the only one handling it. You are the oga. You are feeding Baba. You are kinikan. Uh, eh, if I talk anything on my uh, on spending case, remember Buki ló wá ń She was the one that brought out our pictures when we caught spending and was abusing me and all the people that raised money for spending. She keeps coming for me she told people that listen to ab about justice for Mohbad that I am not for justice for Mohbad. I am Alabosi. She she took them to her side. Ẹjọ́. No issue whatsoever with you. A jọ pín okódó ni and I didn't know. Later ni mo mọ̀. Ìwọ bá dé later ìwòsàn. Èmi ò mọ̀ ọ́n hide ìwọ ni. Èmi ò mọ̀. Get over me. Get over me. Move on with your life. I've been married for twenty-four years. Counting to God be the glory. Ìwọ iná ni. Ó gbé ọmọ mi wá tirú tí kẹ́tí ẹ̀bẹ̀ sí ṣèkà sí ọmọ mi. Because of that, that child, I had that child for Dele Taiwo. Because I had that child for Dele Taiwo. You understand? You did not stop. You didn't stop. Move on with your life. Move on with your life. Can't you copy me? Do you see me coming for you? When did who made you? Who made you someone that will be telling people what to talk about? You dealt with Genesis. Lori, Lori, Lori Connie, you dealt with Genesis, de dealt with his generation to come. I don't think anybody stopped you. You worked in conjunction with many people to destroy Genesis I don't think you ever heard me raise a bro ṣé mo dá sí rí Ìyábọ̀ Òjó ojoojúmọ́ ló fi ló fi wọ́ anything I don't think you ever heard me raise one bro kí n dá sí rí many many Gable and so on Esabod herself you abuse everybody you insult people anyhow wàá ṣépè wàá ṣe gbogbo ẹ̀. I don't think you've ever heard me say Buki. but when that is the same thing you did tí wọ́n fi show when you see me talking about something while lọ gbẹ́nu that this lady star girl had to come out for you saying why are you insulting Yeye Kudi when we started justice for Mohbad Tiwofi kiloruko, fi kí lorúkọ yìí tí wọ́n tí wọ́n you went and you did chat taking side with her when one woli akogun said something about her you quickly went to bring it you want you came for me taking side with the one that they said stole at Ojumota why when have you seen me do that to you what is my business with you Buki Jesse kí ni and tá tell the world why you chingom yourself on me move on with your life move on with your life move on with your life move on with your life what why you chingon yourself onto my body you came out you were siding the one that they said stole at Idumota you were you were siding her what you did not carry the video where I said I was praising that one Then when Akogun, the man that saw vision, came, you you you said siding her. You are always where you see anything to bring me down. Could it possible? I won't use Adabi for you. Àyàfi ti mi ba ever wa after ẹ rí. I don't even, to be sincere, Buki, from the bottom of my heart, I don't like you because we were once rival àti dókòkò náà so kò need we don't need to pretend stay your stay day your day mi ò gbá títí ẹ mi ò dẹ̀ mú ẹ rí ìwọ náà da justice for Mohbad ìwọ ló dàrú single-handedly ó dàrú ni ó bàjẹ́ kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe that they can inform you because when you hear something you are bringing it out on the social media your own is just for audience your own is just for views you are not really thinking of justice for Mohbad yours is just for views yours is just to praise yourself that's just all all we see all what we are seeing that you are after and I don't blame uh, uh, the people that are with you you were the one that brought Mr. Miwa on board You are the same one that told us that Mr. Miwa is not related to to to to, to Baba I mean, you want me to play it? Ebu tó ti bú Baba Mohbad lórí lórí social media All the terrible things we all know about Baba Mohbad, you were the ones that said it. All because of hundred thousand that you give to Baba Mohbad if fi jail, I náà ó tabá tra ìtẹ̀ wọn fún ẹ. They can't correct you you are the one that told us that you, you, Muiwa is not related to Baba Mohbad which you know that is the truth which you know that is the truth you scatter justice for Mohbad you destroy justice for Mohbad but I do not blame the public ibi tó bá wù yín ni kankan the the problem we are in in justice for Mohbad today is Brookie that started it and she's the one that ruined justice for Mohbad. Just because she wants to take glory and and and, and make sure pé bẹ̀kẹ̀tẹ̀ ó your lọ́rọ̀ bàbá Mohbad. That man said, I will take control everything. I will sponsor it all. I will sponsor it all. You now said no. Ẹ lọ ẹ get lawyer Sam, you and me, all of you. Ẹ basic power. He said nobody should raise anything. No fund. I will sponsor it. Ẹ bẹ̀rẹ̀ sí raise owó. You people went and started raising money. Because to you, Yeye Kudi is the one that took Baba to Brekete. So if Brekete is able to get justice, the praises will go to Yeye Who told you? I don't know Brekete. It is my lawyer friend that took. And ah, you know, just the day. Ṣebí you spoke to my lawyer friend. Ṣebí you spoke to her. Ó ṣà ní ìgbà tó ní pé kó wá máa ṣe chat lọ́dọ̀ ẹ̀ kó máa bá sọ́dọ̀ ẹ̀. Everywhere I go, go your own way. Step or go your do your own thing. You have carried the people that are hearing justice for Mohbad. Ejo, we are waiting for you people to give us the justice we are still waiting ṣebí ẹ ti bàjẹ́ ẹ dàrú you make sure that brekete ó yọ wọnú ẹ all because you are competing with Yeye Kudirat i'm not competing with you Bukky i am not competing with you i have no business with you i have no business with you here and life after èyí tẹ́ ṣe fọ́mọ mi mo ti fún èpè ẹ̀ sílẹ̀ ó dẹ̀ yìí ń jà ràn ó dẹ̀ máa jà títí láéláé ni àdàbí. and you still took my name o gbé orúkọ mi Bukky o gbé orúkọ mi oníkúwọ́ pa ọ̀tá mi you wanted me to die kí lèmi àti ẹ̀fà kí lèmi àti ẹ̀fà you think that list with my name be there you think it's going to be free Oh, no, no, no, no, no, no. And you think my mind can be true to you? I can't. I'm scared of you. Ẹ̀rù ẹ̀ I don't pity Baba Mobad. He has chosen 100,000 over the justice of his child. Good riddance to bad rubbish. Good riddance to bad rubbish àwa àti bàrẹ̀kẹ̀tẹ̀ à ń wò yín i'm looking at you people leave me alone now guys send that video to me yesterday yesterday with how she's been you know how you many people always tell me Bukky o mention your name yesterday again because some of you will be here saying oh I should leave it I shouldn't talk but you don't go and do that your rubbish on your platform on her platform you are enjoying it you are enjoying it she just ridicules people just insult anybody anyhow how can you you give people you ridicule everybody you talk to people you just insult Otu otumama gbé àwọn ọmọ ọlọ́mọ ṣépè you were even saying it. pé i don't curse i don't ṣépè fún wọn i wasn't cursing liam báwo ni mo ṣe fẹ́ máa gbé àwọn ọmọ ọlọ́mọ ṣépè gbà tèmi ní tèmi tí mo dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ mi ẹni tó bá fẹ́ jèrè ọmọ tiẹ̀ ò ní gbé àwọn ọmọ ọlọ́mọ ṣépè ẹni tó fẹ́ jèrè ayé kò ní ṣe ìpè èpè díẹ̀díẹ̀ ló ń já òkú gbẹ̀yìn náà ẹni tó bá nírú ẹni kò ní firú ẹni wọlé ẹni tó bá ní irú ẹni kò ní fi irú ẹni wọlé. send me that video let me let me i want to play bookie i'm going to i, I want everything i have said kó jáde kó fi gbogbo nǹkan tó ní tó mítà tí tí òmínú ayé kó fi búra if tí mo bá fi kún àbí mo yọnu ẹ̀ that's what have transpired between me and Bukky all that I know all my life it is getting too much she should stay on her lane you will never see me go where anything about Bukky I don't put my mouth I don't want to have any business with her. They are gossiping about her behind. No, not yet. Let me let me let me transfer my WhatsApp here. Sorry, darling, you are going to resend it. I have to transfer my WhatsApp here. Sorry, I haven't transferred my WhatsApp. You will do chat every time. You will be mentioning my name. You understand? Subjecting me to, you understand, ridiculing my name, rubbishing my name. You understand? For what? I, I don't do that to you. What is my business with you? If everyone wants to start to shake ama bragado katemache and buga, Bookie, tell the truth and let devil be ashamed. Joe, can you stand where I am? Let's not go that route. I, I, I chose not to respond to you for years, hoping that you will heal up and move on with your life because I don't have anything to do with you. I have absolutely nothing to do with you. In this justice for Mohbad, Oba, bá mi bẹ̀ náà nìyà. When I'm handling a case, talking about what is trending, wàá máa sọ pé kí èmi máa sọ̀rọ̀ lé ẹnu tiẹ̀. e, ni ẹ́? Lórí ìkànnì. None of you has a right. Kò ni ẹnì ni nínú gbogbo yín. Talk less of you. Ìwọ ló kéré jù nù wọn wọ́n á máa sọ pé kémi má sọ̀rọ̀ èèyàn kan wàá gbé àṣírí àṣírí àṣírí yẹn tẹ́ ẹ̀ bá gbé jáde ikú pa yín you must bring it out please and the woman tó ti fọ́kọ mi rí tí mo wá gbà lọ́wọ́ ẹ̀ jáde síta tẹ́ ẹ̀ bá jáde ajé ẹni tó ń sọ àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń rò ó ikú pa gbogbo yín ikú àtàìtọ́jọ́ kó kó mú yín lọ ẹ ṣòfò ẹ̀mí. E ẹ please I've been waiting I've been since you people have started this shenanigans since two thousand and six I think it is high time we beg them to bring this person out Kenny, Ijade, bring it out Bukky bring out my secret I want to hear my secret I want the world to hear my secret bring it out bring it out. kí ló dé only you are you the only one tó wà lórí social media ni kọ́ máa bú everybody ṣaka ṣaka ṣaka ṣaka ṣaka ṣaka ṣaka ṣaka ṣaka ṣaka tèmi tí ẹ pọ̀ lẹ́nu ẹ o ò tí ẹ ní no iota of respect for anybody but èmi tèmi tí ẹ pọ̀ jù ó ti pọ̀ jù. I don't. I'm not in any competition with you. <sighs> Oko la dìjọ pín náà. Èmi ò dẹ̀ mọ̀ ẹ́, ìwọ ló mọ̀. Èmi ò mọ̀ ẹ́. Níta ni wọ́n sọ fún mi. Mi ò mọ̀ anything, èmi gba receipt dé o dẹ̀ ń dá o try láti dá problem you want people to find me unitizing ìwọ kọ́ ló máa ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró búkì wo mí náà ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró ah, God is faithful wọ́n rí ajo mi. Ah, ọmọ ni mo bí náà ah, <laughs> ìwọ ló destroy justice for Mohbad náà ẹ pẹ̀lẹ́ tí yín. <laughs> only you o destroy baba can't talk to you gbogbo e, everybody baba because nǹkan tó fún wọn owó dẹ ló máa ń pariwo òṣèlè òṣèlè òṣèlè ìwọ nìkan ló ń pariwo when other people just you know you see them like this you are jealous you get angry you get frustrated you you you joined justice for mobile three months or so after we started talking about it you know, the, the people you saw the audience you felt jealous you know, say ah ah you wanted to use that to hype you you now then say say talking against me that people were listening to ẹ eh, ó dẹ̀ ti kó wọn lọ sí ìjọ justice náà daṣọ ti gba ọjọ́ báwa fi hàn wọ́n rather you made Brekete angry ẹ bí màá yẹn nínú tí màá yẹn fi dà sí yín lára he doesn't want to hear about you baba Mohbad àwa dẹ̀ ń wò justice náà à ń retí kẹgbẹ́ wá you people have been doing your rubbish all this while especially you Buki, jọ you kí ló ti mú ní kí ló ti mú yọ ní justice what have you been able to bring to say this is the thing that you were able to do aside dragging people and cursing people aside dragging people and cursing people kílẹ̀ tí what a Brekete single-handedly was the one that made us to hear from about the patho I mean to hear get result about the pathology and he said I want to handle the rest leave it to me leave it to me leave it to me you just you open bank account àbí eh, kí lẹ pé kí ni eh, fi eh, báńkì nǹkan tí mo lọ ń ṣí yẹn náà Eh, eh, DNA eh, money, DNA what's that rubbish that they always they are giving that they said they've raised a lot of money I've forgotten what's that thing that they um, they said they me? Bekete heard of it and got very angry he got kò rírú ẹ̀ rí kò Tony got very angry But what when I said I'm going to handle it. When I said I'm going to handle it. Hello, Maso. I'm just forced to say this because of, uh, you know, ẹ mi sọ fún Bukky kó padà lẹ́yìn mi. Kó padà lẹ́yìn mi. Èmi àti ẹ̀kọ́ à ń rival. Èmi ti twenty years since ni mo ti wà ní ọkọ. To God be the glory ọmọ ọmọ mi tó wíṣì pé tí mo bí fún Délé Táyọ̀ tó ń wíṣì pé kọ́ta ọmọ mi ní HIV ọmọ mi o to God be the glory o O ó ṣetán yunifásitì o iṣẹ́ méjì ló ń ṣe pọ̀ o ó ṣe ń ṣe dọ́gẹ̀ ẹ̀ CEO dọ́gẹ̀ kìnnìkan kìnnìkan ló tún jẹ́ software management manager o finish from university o ìwé ìṣe ẹ túwọ̀sán ọmọ ọlọ́mọ wọ́n lọ jókòó kó sùn kàkà kò ní kọ́ lọ́n kó kó kó kó kó mínísítà sí ẹ your wish towards people kó rí fún gbogbo wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọkàn wa towards other people and especially people's children ìlara tó ní towards me o tún gbé o gbé dọ́dọ̀ ọmọ mi ìwà àti irú ti kẹ́chí ẹ ṣèkà títí Bukky ó ṣèkà sí mi gan ó wọ eféka ìdí ó ṣèkà mo dẹ̀ sọ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ẹ ní lọ scot free lẹ́yọ kọ̀ọ̀kan bó ọmọ mi lẹ ṣe sí orí ọmọ ọmọ yín ni bó jẹ́ náà ni orí yín ni that's life ẹni tí o bá ti fẹ́ nǹkan burúkú nígbèésí ayé ẹ̀ kò ní ṣèkà sí èèyàn kò dẹ̀ ní ṣe sáwọn ọmọ ọlọ́mọ ọkọ ẹni tí mo gbà àfìgbà until you people bring it out Bukky gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ikú máa pa yín ikú àìtọ́jọ́ máa mú yín àfi tẹ́ bá gbé jáde let the world see it i want even me i want to see i want to know the person tí mo ọkọ ẹni tí mo gbọ́kọ ẹ tí mo bá lé i want to know okay please let me show you please send the video now. alright guys thank you very much for watching the video i will see you in our next update if there's more update i'll bring it to your notice have a wonderful day bye bye